Ìbàdàn ẹ máa retí wa sí o ó tẹ wá ṣe inú ọ̀dà nìkan la máa wá ní next one tá máa ṣe ìta máa tún ṣe nígbà tó ń bọ̀ wájú ó máa tóbi ju báyìí lọ lágbára Ọlọ́run